wọ́n mùsùlùmí ọmọ wá ní ìfẹ́ ara rẹ̀ gbogbo àlámọ̀rí tẹ́ bá ti ń pè ọ̀sùnkọ́ ní ó mọ̀ sọ nípẹ̀ in fact ní tó bá ti mọ́ tọ́lọ̀ ọ̀sùn tánàdé sọ ń pẹ̀ sí ẹni ọ̀rẹ́ bọ́lọ̀ dídá sí ẹni ẹ bọ́lọ̀ dídá títí wà fi sùkú sàlámà àlàáfíà mẹ́mi ká dákẹ́ àyíkọ́ lanu kákọ́ sọ̀rọ̀ ìmẹ̀ẹ̀sì lámọ́rẹ́ jẹ́ ìmọ̀ ayé àìrẹ ẹjẹ tó bá ti dìbò ọ̀rọ̀ ìmọ̀ ayé oníkálùkù wa mọ́ ń corporate ẹ̀rẹ́kùn òun fẹ́ kọ́lé olówó lọ́wọ́ owó ara ilẹ̀ òun fẹ́ kọ́lé tí dókítà ló kù sí ẹ̀kọ́ abẹ́kọ̀ ẹ́ rárá àbókù mechanic síbẹ̀ àbókù ẹ̀ẹ́gbẹ̀gbẹ̀ lọ́yà síbẹ̀ rárá àwọn building engineers ló pèsè iṣẹ́ titi wọn nìyẹn ilé ìsì rí ilé ìsì wáṣẹ́ ẹ̀fún wa táwọn mọ̀ pé bí ṣe káàkó ní ìlú àbámọ̀ bẹ́ẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ mọ́tò bàjẹ́ ẹnìkan adé ah, àbá ẹ̀dẹ́kùn ayé túnṣe ẹ̀dá mọ̀ ẹ̀dùn ṣe á lẹ́yà ní ní òun kọ̀ mọ́ pa mọ́tò yìí á ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀kọ́dún tó gbé tó bá ṣọ́ra ọjà tó rà ó dẹ̀gbì sí ẹ̀ kí ni láì lẹ́nu wọn nìyí àmì mọ́tò adé tó wá bẹ́ẹ̀ pé afẹ́ má bínú má bínú sẹ́yẹ́ èmi lè dúró fún ẹgbẹ́ bíi agbẹjọ́rò mẹkáníìkì yan bẹ́ẹ̀ ni mo mẹjọ́rò mo mẹjọ́rò ní òde kóòtù gbogbo eléyìí wọn èyí kọ́ wa lélẹ́yìí tá a fi máa mọ̀ pé a máa ń fake the right channels the right personnel are lọ mo tó bá ti dídí ọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú wa náà láàfẹ́ dá sí tó bá dídí ọ̀rọ̀ Hmm. Ah, ọ̀nà ṣàánú wa ní ah, àmọ́rú ìmọ̀ àṣìtáàlì táwọn mọ̀ ẹni tó ń sọ̀rọ̀ ìpé sí àfá o kò mọ́ gẹ́gẹ́ o tó bá ṣàlùwà lágbẹ́ lè yí ẹkùn kọ lálùwà lánà rẹ̀ onímọ̀ aṣọ nípa ìmọ̀ ẹ̀sìn èyí sí dákẹ́ ilé máa ń tí mọ̀ sọ́dọ̀ ni so ní tó bá ti dọ́rọ̀ ìmọ̀ ẹ̀sìn mọ́mọ́ ẹbí bá dá sí nọ́ọ̀sì tí èso ní mímọ̀ kódà tó bá sọ tó gbà yóò jẹ lọ́dọ̀lọ́ ẹgbẹ́ mi kìí ṣe àbá kìí ṣe ní nọ́ọ̀sì kò mọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ ń kalẹ̀ nìyí ó lu ọpọlọ ọpọlọ sì jẹ ah yóò jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run pé ó pè bàbá jẹ̀bú lórí ọ̀rọ̀ because we are hàn pé bàbá jẹ̀bú náà nìyí èyí yẹ yóò jẹ tó tóbi tó tóbi tó tóbi àìsí bẹ́ẹ̀ yóò jẹ torí pé kò lọ bẹ́ẹ̀ ó dàbí gbàtí àwọn náà sì ní nígbà bẹ́ẹ̀ nígbà tí mẹkáníkì fún ẹ lábẹ́rẹ́ oṣù gbádùn tí èèyàn wá sọ owó di rárá kò ní dẹ́tọ̀ so ẹ̀dẹ́ ká ṣe wa anything nípa ẹ̀sìn nípa irun nípa àlùwàlá nípa àwẹ̀ nípa zaka nípa ìwà nípa òfin ẹ̀sìn tó bá ti mọ ìdákẹ́ The Guidance Facebook page. Follow, like, and share.